أعوذ بالله من الشيطان الرجيم قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني ثماني حجاج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين قال ذلك بيني وبينك أجم الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل فلما قضى موسى الأجل وصار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون فلما أتاها ربي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أي يا موسى إني أنا الله رب العالمين وأن ألقي عصاك فَلَمَّا رآها تهتز كأنها جان ولا مدبرا كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي رد أن يصدقني فأرسله معي رد أن يصدقني إني أخاف أن يكذبون قال فنشد عبدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه ونهج نهجته إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀fẹ́ ilé ti ẹjọ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó já sí pé ó nìkan ṣoṣo ó náà ní ẹni tí apá rẹ̀ ká gbogbo ayé àtọ̀run àrà tọ́rọ̀ wọn bá bá dá àríkẹ́kọ̀ọ́ àríwòye àríkọ́gbọ́n olùmọ̀jẹ́ gbogbo ẹni tó jólóye tó jẹ́ nílẹ̀ àkáyè àrà tọ́rọ̀ wọn dá ṣètọ́ni a tún máa lò fún àwọn ẹlòmíì láti tún fi jẹ́ kí ẹ̀ ní wọ́n lè kókó sí i látara ara ọlọ́run nínú àwọn ara tọ́lọ́run bá ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi ń jẹ́ kí mánì ẹni tó ní mánì tẹ́lẹ̀ lékún sí tó rẹ̀ tó ń pàkíyèsí àwọn tí mánì wọn ò sí síbi pé ẹlọ́páyẹ̀ ìyá ọlọ́run ní oṣù mélòó sẹ́yìn àwọn èèyàn kan náà wọ́n rí pé àwọn àgbà ńlá òjò ńláńlá kan bọ̀ wá rọ̀ o adẹ̀bá dúkìá jẹ́ tó máa pọ̀ gan-an kọ́dà àwọn mẹ́sàn oṣù kẹjọ máa Allahu akbar ṣùgbọ́n láwọn bá dára wọ́n lọ́tọ̀ ní tí ó ń fẹ́ ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tí mo jẹ́ kẹrí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lóhun ọ̀rọ̀ tó jẹ́ ta ló fẹ́ mú ọlọ́run tó wá dẹ̀ lóhun bẹ̀rẹ̀ sí rọ láti ní ìlọ oṣù kan kó má dúró tọ́lúfẹ́ ìyálọ́bọ́ ọlọ́run ọba àwọn wo ni wọ́n fẹ́ protest lọ́sọ́dọ̀ ọlọ́run àwọn wo ni wọ́n fẹ́ fi ẹ̀hónú hàn pé ìtọ́lọ́run bá ń ṣe yóò táwọn ọlọ́run ọ̀hún Allahu akbar kabira. Allahu akbar kabira. Àwájú pẹ́ tọ́lọ́run bá fi wá mọ̀nà tó jẹ́ ká já mọ̀ tó fi já pé gbogbo àrà tó bá ń já ó kàn máa ń lé àwa kún nínú ìgbàgbọ́ sí ìwọ̀n ọlọ́run ọba ni. wọ́n náà ṣahadu anna Allah la rabba ghayruhu. òun náà ló fata fi ń sọ wípé àwa gbà pé kò sọ́ba kan àfọwọ́n. wọ́n náà ṣahadu anna Allah la rabba ghayruhu mi ọmọ tí wọn náà tún ṣe ń di ó ṣe ṣé wọn náà ti gbà pé kan lọ́lọ́wọ́n ọba olóláyé àtọ̀run ni. wọn náà ṣe ha dùn àná wọn alára bá wọn èèwọ̀. gbogbo ọ̀rọ̀ tiẹ̀ náà tí ò yẹ tó mọ bí tó fẹ́ gbé kà tó ti sú ẹ tó ń bẹ ẹ lọ́kàn jẹ́ tọ̀sán tòru ẹ̀dá kan ò lè yanjú ẹ̀. wa nashhadu anna Allaha la rabba ghayruhu. ẹnìkan tó ní kápá nínú ètò ẹ̀dá láyé tó lè bẹ́ẹ̀ dá yanjú ìṣòro rẹ̀ ó náà lọ lọ́wọ́n ọba àwọn kàkó nìkan ni. àwọn ṣẹ́ṣẹ́ fìdí máa ń bílbà bọ́ wà tàfà rọ́dà. Ọlọ́run bá tá à ń sọ yìí. Àtẹ̀dẹ̀ máa ń bí bàbá àtàfà rọ́dà. Sọ àkùsọ̀ sọ fìdí máa ìmá bẹ ọlọ́run ọba ní tipẹ́tipẹ́ ó ti pẹ́ gan ọlọ́run ọba ti ń bẹ àwọn bàbá wa lẹ yorùbá ńgbà tó bá tún fẹ́ ròyìn ọlọ́run wọn ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ. sàǹsẹ̀sà kìdì máa ń bílbàkọ́ wọ́tàfàrọ̀dà. bílbàkọ́ wọ́tàfàrọ̀dà wọn ọba tí a tún máa bẹ ńgbà tí bẹbẹ ọba tún sí má. Allahu akbar. Allah ọlọ́ọ̀bá náà ló bá tá a dúpẹ́ fún. sàṣàṣà tó yẹ kẹ́ tí àkóso ìgbésí ayé ilé lọ́wọ́ tí òfin ní jẹ́ kó dàrú sí ìjọlọ́. sani gbogbo èèyàn náà ló ń gbọ́ oríṣiríṣi èèyàn náà bá dákú máa gbọ́rọ̀ láyé ẹ̀bùn tọ́lọ́wọ́n bá fún wa kò dọ́gba ọlọ́wọ́n bá fún ẹlòmí lẹ́bùn pé gbọ́ àwọn oníranran ìgbè ẹlòmí bá fún ní ahán kódà ó lè má lè kọ ṣùgbọ́n tó wá ń sọ ẹ̀ lanú ilẹ̀ tó afẹ́ lè má kan. sẹ̀mí ọ̀hún. ẹlòmí òun tiẹ̀ kò lẹ́bùn kó sọ kó kọ yìí ní títí ẹ̀. sẹ̀mí ọ̀hún. ṣé wàá rí gbogbo ń sáńpé ní ọ̀ràn ẹ̀bùn yìí pátá kò sẹ́ni tọ́lọ̀ ọba fún un torúkọ wọn nìkan lọ bá ní nǹkan tán. Sẹ̀mí ń bà sí irun. bá ń ròyìn pé lágbájá yìí fẹ́ pa ní fíìdì kan ni Ṣùgbọ́n kí ẹ̀rí káwọn Yorùbá náà ní irọ́ ni kí wọ́n pe nìkan ní fọ́ọ̀mán, ìyẹn kan ò lè fi ṣe èèyàn mẹ́rin. Allahu akbar. ó fún ní kálukú wọn náà láwọn oríṣiríṣi àwọn àmì àwọn àwòyánú ìtàtún máa tẹnubọ̀ nítànábì Mùsá yìí àmì ńlá àwọn àwòyánú àmì àwọn oríṣiríṣi àwọn mẹ́rí ìrí mẹ́gbọ́ yìí rí ìtọ́lọ́wọ́n ni ó fi ṣèkún lọ́wọ́ ó fi ṣèkún lọ́wọ́ fún ṣe dáwà wọn kò nìkan tán òun ọ̀pọ̀lọ́ ọlọ́run bá fún ànábì Musa yìí kò fún ànábì wa àyíká tó ń pè ní Jesus bí lọ́pàá o àlèsọ́lọ́tò sọ̀rọ̀ kò fún ọ ọlọ́run bá fún ànábì wa sùlámà lẹ́bùn ń bá àlìjọ̀nú sọ̀rọ̀ ń bẹ́yẹ sọ̀rọ̀ kódà ń pè kọ́ńtàkì fún ẹ máa ṣiṣẹ́ yìí lọ kò yàndarú ẹ̀ fánàbí wa àyíká tó ń pè ní Jesus kò dẹ̀ yàndarú ẹ̀ fánàbí wa Musa àlèsọ́lọ́tò ó fún ànábì Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ níyàn ìdá kó gírí máa bá sọ̀rọ̀ ó fún níyàn ìdá kẹ́ra ẹran tí wọ́n ti pa ó ní kó sọ̀rọ̀ kó sọ fún ànábì sọ̀rọ̀lá àdúsọ̀rọ̀ pé ẹran tó ń wò wájú ọdún fẹ́ má jẹ́ o kì í ṣe ẹran tó lè jẹ́ o ẹ̀bùn tọ́nà bá fún yẹn kò fún ànábì Mùsá tá ń sọ̀rọ̀ yìí عليه الصلاة والسلام سميع بصير عالم متكلم ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ́lọ̀wọ́n bá ṣe fún ní kálukú wọn ó kàn mọ́mọ̀ bú kéékèèké lé wọn lọ́wọ́ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹ̀dùn ayé ṣùgbọ́n wọn ọlọ́run ọba ni sẹ̀mí ọ̀yìn sọ́lọ̀wọ́n bá ṣe fún ọ̀nàbà Muhammad náà lẹ́bùn tó sallallahu alayhi wa kò fún kò fún lẹ́bùn tí wọ́n kọ́ tí wọ́n gbé kalẹ̀ báyìí pé dẹ̀ máa rí tí wọ́n kọ́ pé dẹ̀ máa kà gbogbo ohun tọ́lọ̀ náà pọlọ ẹ̀ ló wà gbogbo tó ń sọ pátá Al-Qur'an ni àwọn àdéhùn rẹ̀ ni ìdásọ̀rọ̀ ni ìyanjú nǹkan ni nínú ọpọlọ ni. Allahu akbar kabira. Sami'un basirun alimun mutakallimun. Ṣé wọ́n lọ́wọ́ ọba sàmíhàn. ọlọ́run ọba ọ̀fọ́ anábíwá Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ níyàn darí pé gbogbo àwọn ìdí kódà tó bá fẹ́ kọ́lẹ́tà tí wọ́n láwọn ọ̀lú káàkiri ó fẹ́ kọ́lẹ́tà wọ́n tánà mi fẹ́ kọ́lẹ́tà tí wọ́n ní Habasha ẹni tí ń ṣe ọba Habasha tí ń ṣe Najashi anábìdí ìdí ìpẹ́ tó máa wá kọ́lẹ́tà tí wọ́n lédè wọn ni ó fẹ́ kọ́lẹ́tà tí wọ́n ní rò ó pẹ́ni tó gbédè ó fẹ́ kọ lẹ́tà sí wọn ní kífúrọ̀ ó pẹ́ tó fẹ́ kọ lẹ́tà sí ọba wa kọ́ ó ń kọ àwọn tí wọ́n gbé dè wọn bó ṣe jẹ́ ànábì sọ́lọ̀ àwọn ọ̀sùn gbogbo ayé ṣùgbọ́n láwọn ọba tó rán sí gbogbo ayé tó rán ànábì wa Muhammad tó rán ànábì wa Musa tó rán ànábì wa Isa alayhi salatu wassalam ọba tó rán àwọn ẹni tá à ń sọ yìí kò sédè tó wọn ò gbọ́ òkúta tó tí ò gbọ́. ó gbọ́ títí ó gbọ́ ń táwọn ẹ̀ka ń sọ. ó gbọ́ títí tí kí bá fẹ́ báyìí tẹ́wé orí rẹ̀ fẹ́ sọ́tún fẹ́ sósì ọlọ́run bá ní wọ́n ń sọ̀rọ̀ wà láàfin láti kọ̀hún náà tó ṣùgbẹ́ ìhàhùn ṣùgbọ́n yóò gbọ́ bí wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ àwọn ọkọ̀ iná ń ṣàfọ̀mọ́ ni ẹ̀yìn ọmọ ó gbọ́ gèdè ó gbọ́ haúsá ó gbọ́ ìgbò ó gbọ́ tápà ó gbọ́ òyìnbó ó gbọ́ yorùbá ó gbọ́ lárúbáwá ẹsẹ̀dè náà láyé tí ìṣọ́lọ́run ló dáa tàbí máa ànábì ọlọ́run kan tẹ́fẹ́ sọ fún ànábì ọlọ́run báyìí gbọ́ èdè tó tó báyìí o eléyìí náà ń tọ́ka pé àlọ́lọ́wọ̀n ọba ló dá wọn. bàtírò bó tún ṣe jọba tó ń gbọ́ tó rí yìí. bàtírò tí ò tó rí o. bàtírò. ìbájá ti fẹ́ àwọn ànábì ọlọ́run ọba rí tán ni ọba ti nẹ́ni tó fẹ́ ṣàwọn ṣùtà wọ́n ti náà fàánà àti ìrìkẹ́lá mọ́yìn fẹ́ ṣe ní ṣùtà wọ́n ti jìnnà sí i.

ìbájátúbà anábì ní ma kọ̀kọ̀ ní kí ló fẹ́ sọ ilé yìí fún ìbájátúbà fún ọgbà tí wọ́n dé pé ìwọ ló jẹ̀bi ìwọ ló jàre lórí mórí tó ṣẹlẹ̀. Sẹ́mi ọba mi rọ. Wọlé dáńkà kan wà fún tọ́lọ̀ bàbá fi hàn. Wọ́n lè mọ́ mo dábà lè mọ́. Ṣùgbọ́n ẹ táwa ń ṣe táwa ń ṣe bó ṣe lè ń kó pamọ́ ọlọ́run bá ti rí pátá. Wọ́n lè mọ́. N tó ní kálukú dánwò nínú yàrá rẹ̀ lóru mọ́jú káti tó pàdé nínú mọ́sídìí ọlọ́run bá mo ní kálukú lọ́tọ̀ Wọ́n lè mọ́. N tó ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó tó fẹ́ sọ pé wò lọ́lọ́ tó ń sọ yìí èèyàn sọ̀rọ̀ mí láyá di ọ̀ràn síyàn lọ́rùn gbà síyàn bá sọ tán àwọn àdìpọ̀ wa bẹ̀rẹ̀ sí sọ òun fẹ́ kó jẹ ìní àṣẹ kó jẹ ní òní ṣe kó jẹ ìní àṣẹ yí ní òní ṣe kan. mútakalẹ̀mọ́. Àwọn sọ́tán ọ̀dẹ̀ rí kó ṣe yí. Èyàn sọ mí kò ní ṣe yí, àdẹ̀dẹ̀ wàhálà sí lọ́rùn. Mútakalẹ̀mọ́. Ọ̀rọ̀ tẹ́lẹ̀ ní máa ń sọ tó ń gbé dí ọgbà ẹ̀wọ̀n. Gọ́vnà State kan sọ mí ìdọ́gbọ́sọ̀ kan lọ́dún kan. Ó sọ tán báyìí ó dẹ̀ faṣọ ya ara rẹ̀ ya. Lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ̀yìn náà ṣàgbá mọ̀ fi kan tuntun ọkàn láìpẹ́ yìí ọ̀rọ̀ náà ló sọ ò ó dẹ̀ di wàhálà sí lọ́rùn Allah akbar èyàn máa sọ mí gbà mí a máa di wàhálà sí lọ́rùn ìtàlá àfáà ikọ́ ní àtibáwò ṣẹ́kì lẹ́sàfún lámù ìṣìríkù wọ́n ní ẹ̀rẹ́ àwọn tí wọ́n tẹ̀lé ṣákù ẹ̀lẹ́sàfún lámù ìṣìríkù ìtòfin dáa fún wọn ní jẹ́lẹ́bọ̀ àwọ̀ dẹ̀ wà láàárín àwọn àtẹnìkan gbà náà tán pẹ̀lú àfọ àṣàkì lọ́rọ̀ bá pàkà sọ pé à lágbájá pè mí lẹ́lẹ́bọ̀ ó tún náà tí wọ́n bá tún tẹ̀lé ní pé kí ló dé tí wọ́n kúkú wá dẹ́lẹ́bọ̀ láfàbá ní àá tí ẹ̀tún wá mọ́ kí wọ́n nípa a ní àtìbá òrìṣà àwọn tí wọ́n bá ń tẹ̀lé iyèméjì àbẹ́ mọ̀ pé níta ń pè ní ṣáàpù ní méjì ni. wọ́n sọ di ṣáàkì. lẹ́yìn bá rò pé ṣáàkì là ń rí Allahu Akbar eléyẹn ṣe yìí ọ̀rọ̀ tó ní ìtìmọ́ọ̀lù yìí tẹ́ẹ̀dá lè sọ jẹ́ kó ní ọmọ tó alọ́kan rẹ̀ tó burú tó ń gbà lérò nínú gbọ́dọ̀ méjèèjì kò dẹ̀ síbi tá a tún títí ò lọ tàwílì Sami'u basirun alimun mutakallimun. Kò sí ìsọ́lọ́wọ́n bá sọ sẹ́nìkan fẹ́ sọ kó ṣe sọ eléyìí. Qadiru yu'idul alamina kama bada. Qadiru yu'idul alamina kama bada. Eléyìí tí a fẹ́ parí bí ìsínà ni pé ká máa rántí lójoojúmọ́ o pípọ̀ lọ́wọ́n bá tán wí yóò àyìnbó lè ààlà ní ìnàkà máa bàdà gbogbo wa pátáláyé ibi àti pílẹ̀ ọlọ́wọ́n bá ń dẹ́wà padà síbẹ̀ ńjọ kan gbogbo àwọn eré ipá tá ń ṣe láyé gbogbo àwọn mọ̀lẹ̀kùn mọ̀lẹ̀kùn tá ń ṣe láyé gbogbo àwọn nǹkan báyìí ni mo ti plan láti ṣe lónìí lọ́la nǹkan báyìí ni mo ti fẹ́ ṣe plan ọdún méjì mẹ́ta mẹ́rin àìmọye wa láti yá kalẹ̀ táàmù bàtà ń lọ Yọ̀nyídò lálàmí náà padà. Gbogbo bá ṣe ń ṣe ẹja máa rántí ikú. Kọ̀dírò yọ̀nyí. Àìmọye àwọn tí wọ́n ti lọ lánàá tí wọ́n rántí ikú. Lálàmí náà ká máa padà. Ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí náà. Nípa Ànábì wa Musa alayhi salatu wa salam. Fir'aun. Kí ṣe orúkọ rẹ̀ gangan ni Fir'aun. Ṣùgbọ́n àti gbajúmọ̀ tí ẹ máa ń gbọ́nà nípa gbogbo ọba láwọn ìlú kankan àwọn olórí ìlú kankan ni wọ́n máa ń fi ipò olórí wọn yẹn pè wọ́n gbogbo ẹni tó bá ti jẹ́ olórí ní ìlú Mísírọ̀ àwọn náà máa ń tẹ̀lé fèrè áwò bó ṣe jẹ́ gbogbo ẹni tó bá jẹ́ olórí ní ìlú Habasha òun náà ni wọ́n máa ń pè ní Nàjáṣì ẹni tó bá jẹ́ olórí eh, ní ìlú Rome àwọn náà máa ń pè ní Kaisar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn orúkọ àwọn ọba yìí tí wọ́n fi ń pè wọ́n nílùú wọn. ìtò wa gba tó àárín lẹ̀ tí wọ́n tẹ̀ mọ́ arákùnrin yìí lórí náà ni ìjó lórí rẹ̀ fèrè áwù àfi bí gbólóǹkà sọ pé di alákẹ́ ọ̀fẹ́gbà láì ṣorúkọ wọn wá nìyẹn kan ni alákẹ́ ló dé yìí o a kó bàbá lórúkọ torí pé wọn tí wọ́n ti ń pè wọn tán fà wọn tó lọ síwájú wọn náà nìyẹn ọ̀rọ̀ ti ẹ̀yìn náà ìgbà tó wọ́n náà ń lọ ọlá tó ń jayé tó ń ṣe yọ́wọ́n tó ń jayé fàmílẹ́tì tuntọ́ tó ń dára ní ìgbà tí ò ní kú torí púpọ̀ ọ̀rọ̀ ti kú ni. ọ̀dí irú yóò bá ti ń ti pé ah, ah mo mà lè kú ẹ̀rí pé àpẹẹrẹ padà níbi ìwà àbájẹ́ tó hù ẹ̀rù àbá ẹ̀rù ọlọ́run kan tó ń jẹun lọ́wọ́ bàbá yìí ó mọ́ra ó lo oko fúnra ara rẹ̀ ó dẹ̀ dílé àtòkò ó dẹ̀ wẹ̀ ó yà lójú wẹ̀ ó dẹ̀ dílé ó dẹ̀ gbóúnjẹ síwájú ó ń jẹun lọ́wọ́ ó bó kèlè kí ní báyìí fi kan bẹ̀ ó jẹ ìkejì tó kù báyìí kò gbé dẹ́nu ó mú dání sọ́wọ́ báyìí náà ni lọ́dún náà. ní ìfọ̀lọ́ ó mú báyìí kò gbé dání ẹlẹ́ẹ̀kejì Allahu oúnjẹ tán nínú ayé ṣùgbọ́n iṣẹ́ kò kan kó jẹ òkèlè kan tó kò kó jẹ ló wá jẹ ńgbà tó dé láti ó ti mú mi láyé ìbájá tí wọn náà mà ní pé òun kọ́ lòun máa jèrè oko tó ń lọ ṣe yẹn ìbá ti ta oko pé àti kó wà nílẹ̀ tó ti gbàgbà rẹ̀. ìdòlẹ̀ alẹ́mí na ká máa bàdà. lórí bẹ́ẹ̀ jẹ́ àṣẹ gírígírí gíragíra àṣẹ máa ní hà. ìdòlẹ̀ alẹ́mí na ká máa bàdà. ẹ jẹ́ àkọ́nà sọ́lá wọn balẹ̀ nù ká kúrò níbi ìwà bàjẹ́ ká má máa ṣèfẹ́ nu wa ohun tí mò ń ṣe ìyàwó mi ò kúkú mọ̀ pé mò ń ṣe sọ́lá wọn bá rẹ̀ ò mọ́ ni. ní tí mo ṣe máa ṣe ọkọ mi ò ní ka mi máa ṣe tán tó bá dé a máa padà yanjú ẹ̀ ni ṣọ́nà wọn bá rẹ̀ ò mọ̀ tó ń ṣe yẹn ń tó lè jẹ́ níyà lọ́dọ̀ ọlọ́run ṣé kò rí ẹ rara gbogbo gbogbo tí mo bá lè ṣe tá a lè tọ́jú ẹ̀ tí òbí ní rí wa níwà bàjẹ́ irú yẹn ni èmi ìdàrú pé yàn lérò e, e, èmi ò gbà wípé èèyàn lè ṣe nǹkan kọ́lọ̀ ọmọ àmọ́ abẹ́yìn gbà ní kò ṣeé ṣe ẹni tó bá ti gbà kọ́lọ̀ ọmọ ọmọ mọ̀ pé mo ń ṣe nǹkan báyìí kó máa gbé kọ̀rọ̀ ṣe ṣe náà ẹni tó bá ti mọ̀ kọ́lọ̀ ọmọ fún mọ̀ pé mo wà ń bí kó gbé kọ̀rọ̀ jálè kó máa parọ́ kó máa mutí tó bá ti mọ̀ kọ́lọ̀ ọmọ ò rí ẹ ìwọ lè àìmọ́ ọlọ́run ló sọ fìràánì dẹni tó padà wá yẹpẹrẹ ìbá máa gba ìbá máa gbọ́lá lọ alábì musa bá tún bẹ̀rẹ̀ sí bá gbé ìjọba rẹ̀ lárugẹ pẹ́rẹ́pẹ́ kí wọ́n gba islam iyì ló jẹ́ fún wọn ṣùgbọ́n ìgbà islam wọn ẹ̀ṣẹ̀ ló máa ń kó bá wọn orí ti ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ti pẹ́ kan lórí àwọn tí wọ́n ti lọ tẹ́ tó gbogbo àti òdòdó ọ̀rọ̀ ọlọ́run bá ti dé báyìí wọ́n á dìde àti ìtàkó pẹ̀lú gbogbo tí wọ́n ní bọ́ ṣe wá ń takò tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń parẹ́ tó wọ́n wá ń parẹ́ nìkan orúkọ wọn tó wá ṣẹ́kùn nílẹ̀ kí wọ́n balẹ̀ jẹ́ o wọ́n balẹ̀ jẹ́ o ẹgbọ́tàn wọn kò wá ní sẹ́nìkan tó máa wá wò ṣùṣù pé mí fẹ́ sọ wọn ní orúkọ wọn ọ̀rọ̀ anábì Musa alayhi salatu wasalam ìgbà tó padà dé ìlú Mọ́díyánà tó wá ṣekún lọ́wọ́ fáwọn arábìnrin méjì kan àwọn arábìnrin méjì tó ṣekún lọ́wọ́ fún kó tó nípa nílẹ̀ ìbìkan tá a kó lọ tẹ́lẹ̀ àwọn méjì tí wọ́n ń jà tánàbì Musa tí wọ́n rí tó sí ẹni tàná tó ní kánàbì Musa àti ẹ̀rẹ́fẹ́ ẹnìkan ní àwọn méjèèjì tí wọ́n ń jà yìí ń sọ wípé àtúrídò àti ẹ̀fẹ́tò láti àwọn olùmọ̀ nínú tafsir ibn kathir wa tafsir Qurtubi àti ọ̀rọ̀ tí a fáwà gba ibn Hajar táwọn náà sọ wọ́n ní ẹni tó sọ gbólóhùn yìí wọ́n arákùnrin tánàbì Musa àti wọ́n ní kí nìdí tó fi sọ wọ́n ní torí pé ibi tí ànábì Musa ti bá pàdé yìí gbogbo àwọn tó wà ń bẹ̀ fún ọ̀dá ànábì Musa mà. aleyhi salatu wa salam. gbólóhùn tí ànábì Musa wá kọ́kọ́ sọ fún tó fi àkáàkì ẹ̀ pé ìwọ gan pàápàá iná kálá gawi la la ràbí jọ́nì mọ́ ìwọ gan pàápàá aláṣejù nìyẹn wàhálà ẹ̀ pọ̀ ó tún ti gbé jáde nìyí tánàbí musa ní àṣà ní máa wò fún ǹdẹ̀ súnmọ́ bẹ̀ fún ńlá wọn wọn ní òrùpa níbi musa fẹ́ ó fẹ́ ju òun ní kò mọ̀ kó fẹ́ fa ẹni tọ̀hún sẹ́yìn ó fẹ́ dóòlà ń kúrò lọ́wọ́ ẹ̀ tó fọwọ́ yẹn dùn ló bá yẹ kúrò tánàbí musa pé yẹ ṣó tó fẹ́ pa mí bòjẹ pẹ́ni sí gílànà òun náà tó sọ gbọ́dọ̀ yìí ẹni tí ànábì Musa fẹ́ ràn lọ́wọ́ ni tó ràn lọ́wọ́ lánàá. nítorí làwọn ti dé bá dájú gbogbo ẹ̀. ẹ̀kúnà jàbára ń fi láàrúdì. àwọn èèyàn tí ò mọ̀ ṣùgbọ́n tó rúkọ rẹ̀ ti jọjọ wọn. ṣẹ̀wọ̀ pé nígbà mi orúkọ èèyàn máa ń rìn àyìnbáyé ibi tó rúkọ oníkálukú ti rìn dé tó ń gùn débẹ̀ rí àìmọye ibi tọrọ ibi dé sẹ́yìn kò tiẹ̀ débẹ̀ àìmọye èèyàn tó mọ̀ yín sẹ́yìn ò mọ̀ bá ń kọjá láwọn wá ní òun nìyẹn o. ẹ̀ṣọ́ náà nìyí. Um a ní element kò jí jájálà yìí náà lọ kò jí báyìí náà lọ ọlọ́n tó bí o àkàìmáyà lè ní ìtẹ́ẹ̀mọ̀ kó mọ̀ yìí ni ẹ ti gbọ́dọ̀ ṣọwáhù pápá jìnà tó bá lórúkọ kíra fábùlùwásí wọn á lọ ṣe èso obìnrin kan kọ̀rọ̀ ọ̀bì kan agàdẹ́dẹ́ gbọ́nẹ́ká fábùlùwásí àà torí ẹ̀ gbogbo ẹni tó ń bá ti lórúkọ gbọ́dọ̀ ṣọ́wábù torúkọ orúkọ rẹ̀ ti débi tí wọ́n kò dé nígbà tọ́rọ̀ bá àwọn èèyàn tó nípa lágbájá sáwọn ni ń orúkọ ti kan pé yàn báyìí ẹni tó lórúkọ mi wá bí n ṣe yìí àwọn tí Musa arákùnrin yìí ó ṣùgbọ́n orúkọ rẹ̀ ti hàn ó ti rìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní mísọ̀rọ̀ ti kárí wọ́n wá o wọ́n wá o wọ́n tẹ́ẹ̀dì ní o Musa lórúkọ rẹ̀ ó ti pààyàn o lọ́bá tí dé má jẹ́ àná ó tún ní tó ti lájà lélẹ́ náà bá ti sọ pé ah, ní ní mọ̀dínà náà ní mísírọ̀ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kì í ṣe spọ́ọ̀tù bí tíjà ti tẹ̀lẹ̀ ìyẹn ló wá gbé kúrò ní mísírọ̀ tó wá fi kọrí sí mọ̀díyà ìgbà tó ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọbìnrin méjì yìí táwọn ọmọbìnrin yìí wá délé ní bàbá wọn wá ní kí wọ́n lọ pàánàbì Mùsá wa ó ní kíkan ni wọ́n lọ pàánàbì Mùsá wa. وتنبي موسى دي فقص عليه القصص أنا وناريت بقوندو شلي بتا láti bẹ̀rẹ̀ dópin. ọ̀làlà àtàkọ́. ó wá sọ gbogbo rẹ̀ fún bàbá àwọn ọmọbìnrin méjì yìí. ó sọ gbogbo tó ṣẹlẹ̀ fún bàbá àwọn ọmọbìnrin méjì yìí. ìgbà tó ṣàlàyé fún wa bàbá náà wá sọ fún pé. látàkọ́. má pààyà. Nàjọ́ta mi náà mi. Ṣé àwọn pé àwọn ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ tó tó ìbẹ̀rù ni ọ̀rọ̀ tó tó pani ni ọ̀rọ̀ tó tó dẹ́rù ni ọ̀rọ̀ tẹ́ tán bá sọ ló jẹ́ èèyàn ní fẹ́ kí rèèyàn sàn mọ́jú. Kọ́lé ní pé ṣùgbọ́n bàbá tó akọmọdé tà náà bí mọ́sá yìí ọkàn rẹ̀ balẹ̀ fúnra ara ọlọ́wọ́n ọba ó ti fi àánú rẹ̀ tẹ́lẹ̀ tà náà bí mọ́sá lọ́dọ̀ rẹ̀ kó tó débẹ̀ ló fi àwọn ọ̀rọ̀ ńláńlá ló ń jáwọ́lẹ̀ ní bàbá yẹn ọ̀rọ̀ akí látọ̀kọ̀ nà já òjá má bẹ̀rù má jáyà ọ̀kọ̀kan balẹ̀ ó ti là ó lọ́dọ̀ àwọn alábòsí قالت إحداهما يا أبت استأجره الله أكبر ìṣesí musa ṣe ń jọ tó wà àwọn ti mú ìwúrí bá àwọn obìnrin yẹn ṣùgbọ́n torí pọ́njọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n jọ ọmọ tí wọ́n jáde ọlọ́wọ́n ọba máa ń mọ̀ palẹ́sẹ̀ kalẹ̀ láti rí ilé ọkọ rẹ̀ gbé gbogbo ohun tó wà nù wọn tí wọ́n fẹ́ sọ. ọ̀la ní ìdá ọmọ. ìjókòó bí tí bàbá wọn wà ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ. wọn bá anábì mọ́tò àtọ́ǹta. Àléhìsọ́látọ̀ sọ̀rọ̀. Fátímà àbá àrùjọ. Àti lè ṣeṣẹ́ pẹ̀lú dájú wa. láwọn ẹran tí wọ́n ń dà o. ní oko. Dájú nígbà Wọ́n bá rú gbogbo orú ẹjọ́ yẹn. Ọ̀la ti rí àwọn máa. Bóbìnrin mi lónìí ṣe sí ara rẹ̀ pẹ̀lú ọkùnrin. Bọ́kùnrin mi náà ṣe sí ara rẹ̀ pẹ̀lú obìnrin. Tí kì í ṣe ìyàwó rẹ̀. Kì í ṣọkọ rẹ̀. Freedom ti pọ̀ ju. asọ̀sẹ̀ ní sọ́ra ti lé ju kí dé kí ń béèrè lọ́wọ́ ìyàwó níyàwó fún pé àfi ìsìn ẹ̀wọ̀n chat lórí whatsapp call video call ah messages síyàwó níyàwó àbí olóbìnrin tí ò sí ilé ọkọ àbí sọ́kọ tọ̀sán tòru aburú ni ọ̀ tó bá fẹ́ fẹ́ fẹ́ kò kúkún wà kò ti sọ́dẹ̀ ìyàwó tó bá ní fẹ́ má pa lè má bá eré pa ìtọ́pọ̀lọpọ̀ àwọn brothers máa ń ṣe máa rìn tẹ̀lógìnrin kiri fi fóònù dáláàmú kírẹ́dìtì tí ó fún rẹ̀ fún bàbá rẹ̀ àwọn máa rà fún mi rìn a máa sẹ́ndì owó sí a a ti rà oríṣiríṣi ká máa gbé fún tí ò lọ pẹ́ tí ò sí jẹ́sà fún lọ ọkọ̀ ẹ̀rọ bó ń tiẹ̀ sọ ọlọ́run je mọ̀ ní ọ̀tún ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ní ṣe máa ṣe ń bí kórí ọkùnrin wọ́n ti wá yoro. ma ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin rẹ̀ ò láàárọ̀ yìí wọ̀nyí ẹwọ̀ ẹlẹ́dàá ní ó ṣe ń tọ́lọ́run ala àwọn awa àwọn máa rí gẹ́gẹ́ jẹ́ aláàánú ọkọ̀ àwọn aṣíra tán kọ́ gbéra wọ́n wà stranded sí ní tó máa sábà ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọdún wọn nìyẹn tọ́kọ̀ bá ṣíra tó gbéra tán a máa rùkà ah, síbi lẹ́mọ́ wá fi ni ní ibẹ̀ tí a máa ń jí ó tọ́lọ́run ẹ̀yin brọ́dà tẹ́bá ní sísà fẹ́ ẹ máa rìn lẹ́yìn ọgbà mọ́ ẹ máa rìn rìn dọ̀tí mọ́ ẹ lámọ́lẹ̀ tó bá ṣe ṣe kó ṣe ṣe tí ó bá ṣe ṣe ẹ̀fọ́ sókè rajẹ̀ tó fẹ́ lórí ẹ̀ ó ṣe kíní ó ṣe kejì ó ṣe kẹta ó ṣe kẹrin kí ló ń ti lé yí mo sì ń ro ní mo sì ń yẹ̀wò ní kí ló ń yẹ̀wò lára rẹ̀ kí sísà náà má gbà mọ́ jẹ́jẹ́ kí brọ́dà kan pàlè lé ẹ wọ́n máa fọ́ yín lára jẹ́ ó ti ẹ̀ nígbà tẹ́ wá ṣe tán báyìí nìsín èrè olẹ́jẹ́ ń bẹ̀ èrèwò ya jẹ́ ǹdẹ̀jà bá ma lọ ìkan nínú àwọn ọmọbìnrin ọ̀rọ̀ ń gbé inú ṣùgbọ́n ìtìjú pé àtúnmọ́ àkàngbọ́dọ̀ déédéé máa dìgbọ́gbọ̀ lọ́kùnrin o ti wati tí pé kò wá lè sọ̀rọ̀ ọ̀ntìlẹ̀gbà tó dọ́dọ̀ bàbá rẹ̀ sáà níbi musa náà wá jẹ́ àlèsọ́lọ́tò sàrà. ọ̀ọ́lá ti ṣìdáhùn máa yá àbàtì sàájìrì hùn. ọ̀ọ́lá ti ṣìdáhùn máa ọ̀kan lára àwọn obìnrin méjèèjì wá ní. yá àbàtì sàájìrì hùn. onídàájì ìsàájìrì ti ṣe kẹ́ ẹgbà síṣẹ́ lọ́dọ̀ yẹn jẹ́ kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ yìí. iná kọ́ ìwọ̀n máa ní bá jẹ́rú tẹ́lẹ̀ kọ̀wé yòl àmì. ó ti torí pé mo ti mú ọ̀gáàbù lára rẹ̀ pé tẹ bá gbà síṣẹ́ ó lágbára gan. èèyàn tó lágbára ni o. ìṣiṣẹ́ ọwọ́ tó fi kì í ṣe pé yẹn exaggerate o. ó rí ó rí crowd níbi táwọn ti pọn mi ó dẹ̀ rí bá ànábì Musa ṣe manova tó fi débi omi tó dẹ̀ fi romi kan fáwọn jáde ìgbà ah, alágbára ni wọ́n ní nínú ròyìn ànábì Musa ni pé alágbára ni alayhi salatu wa salam òun náà ló kàn tó fi jáde pé ìjà lásán ló là tó kàn gbá yẹn fọ́sùn gbígbá ẹ̀kan ọṣù fọ́sùn kúrò ń bẹ̀ ní ẹ̀rẹ̀ lọlẹ̀ apá ẹlòmíín wà ẹ̀ṣẹ̀ kan ṣòwò tí ò bá kú aláàní sọ títà àwọn kan wà bẹ́ẹ̀ tẹ́ẹ̀kì tó bá fúnyàn ní kúrò ẹ̀yọ̀ kan ènìyàn tàbọ̀gbọ̀ afẹ́ ìdè ìbìlẹ̀ fún ẹkú tó lè fìdí lélẹ̀ gbàgbàkó ṣubú lílà ló kún kú ni ẹ̀ṣẹ́ ni ẹgbọ́n èèyàn ṣe gbọ́dọ̀ máa dúró de pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ o hàn nítorí rẹ̀ pa ò pàápàá ṣe ké ṣé àwọn ẹjọ́ tá ń lò láyé dídí wa yìí ẹjọ́ ṣẹ̀rí àfúláàmù ni pé nọ́ọ̀sù bí nọ́ọ̀sù ẹni tó bá pa ni kí wọ́n pa sàn ẹjọ́ délé yìí páàlẹ́ máa rí kó sáré lọ ṣe ìwé kan bá gbé tiẹ̀ ó ní ó ní pọ́lẹ́mù ní arò ó ṣe ń gbà àtọ́jú lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tọ́jú ẹ̀

bàbá mi mo ti mi sákàn fẹ́ nìyẹn o èmi rí pé ó lakìkanjú ó wà adúwọ̀kì. ọ̀pọ̀ yọrọ wà ní ìsájà ọ̀pọ̀lọpọ̀ yíyẹ lẹ́mí. aláìsẹ́ bá fi lè gbá alágbára ni. àmínú. Ah. kódà ohun tí mo kíyèsí lára rẹ̀ ni pé àmínú ni ẹni tó ṣe fọkàn tán ni torí tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ah, ẹ wo bá ṣe rí ìmọ̀ àtẹkẹ́jì mi ó dẹ̀ bá ṣe nǹkan tó kò tẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ wa. obìnrin kankan kò dẹ̀ ṣe kankan ó ṣe nítorí tó lọ́wọ́ dẹ̀yàn dáwà dẹ̀ ń lọ ẹmọ̀ bóyá ẹ̀mí tí wọ́n náà ti sọ kúlúkúlú pé ilé tó fẹ́ bá gẹ̀ẹ́dì omi tí kò ní máa bèèrè owó báyìí àmà dání wọ́n ntẹ bá ní kó ṣe ló máa gbájúmọ́ kò ní dàbí kò ní dàbí ẹlòmíì kan ṣiṣẹ́ lọ́dà ọ̀gá rẹ̀ tí ẹ pé ìyàwó ọ̀gá ló ń dágbọ́n jẹjẹ rẹ̀ àbọ́mọ ọ̀gá tó ti bàlágà àbúrò mi tó rẹ̀ láyé o ọ̀gá mi ra sọ pé nínú kí ló kò lè dáṣẹ̀ tán sí ìyàwó mi ìyàwó mi ò tẹ̀ ń ṣe níranù <laughs> àìmọye dírẹ́bà mi jẹ́ pé ìyàwó ọ̀gá rẹ̀ òun ló ń fò mọ́lẹ̀ àìmọ̀ ìsecurity ní gateman tẹ́kọ̀ àwọn ọmọ ọ̀gá rẹ̀ lóbìnrin ó ti ní ìtò ń bá ṣe jìnà nínú wọn lọ́pọ̀lọpọ̀ ẹlòmí nínú olóbíjá tó iṣẹ́ iná olú máa ṣe ni ègún ni a máa fún láṣọ lọ bẹ́ẹ̀ tó bá ṣọ́ ilé ilé títí títí kò ní rí nǹkan dè mọ́lẹ̀ ń bẹ̀ ní yóò kó lè máa rí kò ní rí nǹkan náwọ́ sí pé tó ń fi ṣe rèé a tún gbalẹ̀ ẹlòmíì lọ òun máa mọ́lé olówó tó fáìn jù àtàwọn mọ́tò bẹ̀ǹkù bẹ̀ǹkù ó lọ́dún mẹ́rin bí báyìí ó lọ́dún mẹ́fà bí báyìí kọ́rọ́ máa ṣe ti wá bẹ́ẹ̀ o. inna khayra man istajarta al-qawiyyu al-aminu qala inni أريد أن أنكحك إحدى بنتي هاتين آه إسلام الله دليل bàbá ìwá ní ọlá ìní kò rọ́dà ń tọ́mọ rẹ̀ sọ bọ́mọ rẹ̀ ṣe sọ yóò ti dìyẹn mú bẹ́ẹ̀ ó náà wá fi lé orí ìjọ wá kọjú sáà náà bí mọ́ta aléhìsọ́lá tó sára ìní orí أريد أن أنكحك إحدى ابنتي هاتين. أنا أتوقع نيسيني inni uridu an unkihaka ihda ibnatayhi hadayn ìkan nínú àwọn obìnrin ní méjèèjì yìí àwọn tó bá pọn mi ní jò ní an unkihaka ihda ibnatayhi hadayn. mo fẹ́ èmi fẹ́ fi fún ẹ kó fẹ́ fẹ́ fún ẹ daya anábì musa ò béèrè fóbìnrin o alayhi salatu wasalam kò lóun fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n bàbá yìí rí pé ohun tó kàn náà ọ̀rọ̀ rẹ̀ lélẹ̀ ẹ̀kọ́ kan tún lélẹ̀ yẹn o táà bá jẹ́ fún ẹni tó ti ti géńjì ọmọkùnrin yìí tábà gbà síṣẹ́ níjẹ́ tára rẹ̀ bá ń béèrè fẹ́ tọ́ kó máa jẹ́ kan náà mọ̀ ẹ́ ló máa kì mọ́lẹ̀ jáfífù ti fẹ́yàwó fún irú ilé kẹlẹ̀ rí kìí ṣe ń tàn bá ń wáyàwó ń ta jẹ́ ń fẹ́ kankan nínú àwọn tìlé náà anábì Musa bá sọ bẹ́ẹ̀ àbí bàbá yìí bá sọ bẹ́ẹ̀ fún anábì Musa. anú kí àgáyé ìdábì náà ha á dé ní àlá àwọn jùrọ̀ ní ìfàmà ti wà ń lẹ̀ ti pẹ́ nínú òfin ẹ̀sìn wa ẹ̀sùn Islam ẹ̀sùn gbogbo ànábì Ọlọ́run ẹ̀sùn Islam ẹ̀sùn ànábì Nuh ẹ̀sìn islam ẹ̀sìn anabi musa ẹ̀sìn islam ẹ̀sìn anabi isa sanko ni jesus ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn islam ẹni tó bá fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ kó mẹ́rin jáde ẹ̀rí làwọn afẹ́ ẹ̀rí tó bá pè nǹkan kan lẹ́sìn kan nínú ànájú ọlọ́run yẹn kó mẹ́rin yẹn jáde ibi tí kan nínú ànájú ọlọ́run bá ti sọ pé òun ò nǹkan báyìí lẹ́sìn tó òun sìn òun tó wá yàtọ̀ sí islam kẹ́ni náà wá fún ìfẹ́ káwàá rí. àní ọlọ́run yìí ni wọ́n kírun gbogbo náà ni wọ́n lò lànà ẹ̀sùn Islam tọ́lọ́run bá làkalẹ̀ yìí tírẹ́sì ọlọ́run ni ẹ̀sìn àyàbá ẹ̀sìn àgbélẹ̀rọ lẹ̀sìn mi ti bá yàtọ̀ sẹ́sìn ọlọ́run tá ń ní Islam yìí àwa sọ àwádẹ̀ tuntun sọ lọ́ṣẹ̀ rìsẹ́ṣì sọ على أن تأجرني fún tó jẹ́ sàdáàkì lórí ọmọ rẹ̀. Sàdáàkì yẹn náà ni pé lásìkò ìgbà náà, ohun tó lè gbà tó ń fún nìyẹn. Wàá jíṣẹ́ fún mi fún sàmáníyà hijaji fọ́dún àwọn olùmọ́ ní ọdún wà fi sáàfù irú iṣẹ́ wo fẹ́ ṣe torípé kò fẹ́ iṣẹ́ yẹn sínú àlàyé yẹn ṣẹṣẹ àbúfẹ́ kó yẹ̀pẹ̀ ni àbúfẹ́ dẹ́nà jẹ ni wọ́n ní iṣẹ́ tó gbajúmọ̀ ń gbà náà náà ní iṣẹ́ ká dẹ́nà jẹ lẹ́yìn náà náà ká dá ogun. nítorí bẹ́ẹ̀ kò sí kankan nínú àwọn ọ̀nàbí ọlọ́run tí ò fẹ́ dẹ̀nà jẹ gbogbo wọn ni torí pé níbi dídá ẹran jẹ níbi sísìn nǹkan ẹ̀sìn nǹkan ọ̀sìn ìyẹn máa kẹ́kọ̀ọ́ bí èèyàn ti fẹ́ bá èèyàn lò pàápàá jùlọ bí ewúrẹ́ àtòbúkọ kẹ́yà máa fi ní ewúrẹ́ àtòkókọ ah! àgùntàn ti àgùntàn náà ní pé tíyàn bá sin àgùntàn èyàn mọ́ bí wọ́n ṣe ń bá pọ̀ dàlù tọ́ ní gbọ́jà wà tárin jù ìwà tápọ̀dà èyàn dáká jẹ́ jù tíyàn bá sin ewúrẹ́ àtòkókọ èyàn mọ́ bí wọ́n ṣe ń bá wèrè gbagajì lò tí ẹ pa alágídí aláìgbọràn kọ́rọ̀ tó ṣẹlẹ̀ báyìí nígbà tẹ̀fínà ẹ̀hẹ́n tí a bá sin ògbókọ́ amọ́bọ̀n bá rú wọn lò torí pé ewúrẹ́ tí a bá ń sin ládùúgbò kan tó bá ti ń gbé ọdún tó bá wá ra lọ́dún yìí ta wà ń bẹ̀rù tó àwọn ará àdúgbò àti béèyàn bá ti ń gbé níbi tó ń gbé ọdún kìíní kejì kẹta ìkẹni táwọn ará àdúgbò mọ́ àwọn tọ́jọ́ ń gbé nílé náà tipátipá ni wọ́n fi ń sọ fún tílẹ̀ bá kan torí kì í rojọ́ kì í ṣèjọ̀gbọ̀n kó wọlé kó jáde wọ́ọ́rọ́wọ́ ní títí ẹ̀ kọ́dẹ̀ náà fẹ́ dáwọ́ ọdẹ kó dẹ̀ fi tiẹ́lẹ̀ owó náà rọra fi tiẹ́lẹ̀ kò sí lè kò sí jà wọ́n ń lò balẹ̀ kó kan ra á níjọ́ tó bá fẹ́ ìyàwó ewúrẹ́ àbúkò kọ̀délé káì ewúrẹ́ lóbìnrin àà ah! ọlẹ́lẹ́ kẹrin wọ́n á rò pé sẹ́ni ẹ̀ṣẹ̀ kó débẹ̀ ó ti gbé ní for the past three years ah, kí ló wá ṣẹlẹ̀ àwọn àti àwọn òjà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ jà lọ́dún ní àpò tí ìgbéyàwó tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ gbé dé ní àbájọ ó ابنتي هاتين على أن تأجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك فتجدني إن شاء الله من الصالحين. إلينا دون سوى لا نعم جديد. Àyínlá tí wọ́n ń ta ṣírọ́. Àdéhùn tèmi ni pé ọdún mẹ́jọ ni o. فإن أتممت عشرة فمن عندي وما أريد أن أشق عليك سواء وتريد موان وفلو فمن عندي ولو فكن في الدين وما أريد أن أشق عليك kó bá dùn pé eléyàn tọ́ka tó pé tó ṣùgbọ́n kò fẹ́ òun náà sọ́nwé ni wà mọ́ orí ìdáná aṣọ́kọ̀ àlẹ́ ìgbẹ́ mi ò fẹ́ kí n fẹ́ẹ̀sì ẹ̀ mi fẹ́ kí n tẹ́ láàmú ẹ̀mí fẹ́ nira fún ẹ̀. ọ̀tọ̀jìdù ní ìjà àwọn gómìnà sọ́ọ̀lì hìn. ó ní tó bá fi lè ṣe tó òṣìṣẹ́ yìí bó ṣe yẹ wàá rí pé wà á rí pé mi gan-an wà wọ́n náà mọ̀ náà kan àmọ̀ pé nke ọlọ́run máa ń kẹ́ ni èèyàn jẹ́ èèyàn rí rí rí ṣe wọ́n gbà ní ọlọ́run máa sọ̀rọ̀ ẹni níbi pé gbà fọ́lọ́run òun á jẹ́ yàn rí ó lè lánàá rí kó mà láyà rí ó lè ní aya rí kó mà nánà rí ìtumọ̀ wa ń burú jù kò sí ìtò dání méjèèjì tàbí yìí náà kó nánà òbúkọ kó wá láyà aya àgùntàn àwọn àna máa sọ fún aya rẹ̀ tó jágùntàn pé wọ́gọ̀ àrìndì yẹn tí bá ń sọ fún ẹkí wọ́n náà ṣe báyìí fún ẹ̀nà ojú àbísúúrù àbísúúrù orí ụrụ ẹwọ́ àwọn àyá ìyàwó ya àwọn bàbá ìyàwó kan nìyàn kẹrẹrẹ òun tiẹ̀ ewúrẹ́ ni lóbìnrin ó yà yàkúyà púpọ̀ ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ yá rẹ̀ àwọn wá jẹ́ yà rẹ̀ gbogbo gbàtọ́rọ̀ bá ọmọ wọn a wọ́n babalágbájá má bínú a fi sùúrù nígbòló tó fẹ́ gbé tàbí tó fẹ́ mójútó kò sí àárẹ̀ lọ́dọ̀ wá ń dì àfikò jọ ọlọ́run akúkú kọ ẹ̀mọ́ ṣe jòtúrì tó lọ́run àwọn náà sọ́pọ̀ tẹ̀ lórí tó ṣe yìí ìyá náà máa ní ẹniyà rẹ̀ papà mẹ́fọ́ ọdún ó ṣe yẹn bàbá rẹ̀ rí méṣerú rẹ̀ rí mégbòjú tó kìí fún bàbá rẹ̀ rí ìyá rí nìyẹn tó bá rẹ̀ tó padà alẹ́lẹ́sẹ̀ tó náà bá máa mẹ́sàn-án kẹ́lẹ́kẹ́lẹ́ kan lábọ́kọ rẹ̀ bàbá rí ní iyì ọmọ rẹ̀ obìnrin wa rojọ́ nlé tó dá padà gbé padà lọ́kọ́kọ́ ẹ̀ ìlọ́yànjú ẹ̀ lọ́hùn tó dẹ̀ yànyàn sí pé ẹ̀mùwẹ́ lágbájá yóò pàbúrò rẹ̀ kan ní àbúrò bàbá àbókù ẹ̀gbọ́n ìyàwó kan tẹ̀lé lọ́kọ́lọ́gbọ́n tó ṣe fọ́fẹ̀ tó rojọ́ ní pátápátá pé nígbà tó yẹ pé tóbi ní ti rọjọ́ fún ìyá rẹ̀ bá gbé bàbá rẹ̀ wọ́n bá gbẹjọ́ rù àìmọ́ àbẹ̀rẹ̀ bí i ọkọ̀ ṣe pé wọ́n tẹ̀ tún bọ́ra o ma kẹ́rọ ẹkú ọlọ́dẹ̀ ẹni o kò lè máa o ti ẹ àìmọ́ ilé mi tó ti dàrú tó já sí pé wọ́n dàrú àwọn ni wọ́n dàrú àwọn baba ni wọ́n dárú ilé mọ̀ṣú wá kún ìlú rẹpẹtẹ kí na mọ́ yín obìnrin ọmọ tí yín obìnrin kí ló ń ṣe lè sí ọkọ kí ni ọmọ ọmọ yín ṣe inú ilé yín gbàtí kìí ṣe pọmọ ṣàárẹ̀ tẹ́yìn ọmọ ẹni tó mú wálé ìràwọ̀ kí n mọ́kọ́ mọ́kásùmà lè rẹ̀ tó bá ti fi lè dúró délé gbàgbé má mọ́kọ̀ mí ìdọ́lẹ̀ tó bá ń bí o ṣe àwọn kódé obìnrin yá lórí àpapọ̀ ṣùgbọ́n pàtó ti jẹ́ pé ìyá àti bàbá náà ti dúró ti tí ó bá ti ṣe dáadáa yàrá tó ń lò àti ìbínẹ́ kó tún máa para bọ̀ sábàdà ti bẹ̀rẹ̀ ìdìbò tó dé wá sí lórí títí rúùmù fúgbà díẹ̀ mímọ́ nílé ìmí tí bá rí lè bàbá gbé apàtàtà gbélé wọn ẹ̀là àwọn gbélé kàkàkiri nínú ló wà yìí náà ẹ̀là gógó ẹ̀là tógó ẹ̀là tamari ẹ̀là tógó ẹ̀là gbogbo àwọn gbélé kàkàkiri ẹwà bèèrè pé bá ilélẹ̀ ìṣẹ́jẹ́ àà ọkọ̀ mẹ́ta ni wọ́n ti ní ọmọ mẹ́ta náà ló dẹ̀wà ń lẹ̀ bàbá kan ọmọ kan kí ló fà á wọ́n wá ń bí ọmọ kiri ó ń bí ṣóṣòṣó káàkiri nígbà táwọn ará abúlé lọ ń yàgbẹ́ sáàtà. fàyínní àti mọ́mú tá a ṣe àrùn fámìlì ìdí káwá máa rí ìdùn àná àyọkọ̀ àlẹ́. eléyìí tá à ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti ń bí ma ẹjá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ yìí bàbá tẹ́ títí mátà àmọ́ yìí ti tó lé ọkọ lọ ẹfúra àwọn tọ́mọ yìí ti wà ń lé ọkọ ẹ máa ọmọ yìí bí kó má jojú ìyàwó rẹ̀ ní tí tí náà ṣe ó lágbára ọlọ́wọ́ o tó lé ṣùgbọ́n obama ti balẹ̀ dí o ìyẹn ló fi jẹ́ o. obama ti nà lẹ́nu wò. obama nà ọ́. ṣùgbọ́n lójú ọmọ wọn wọ́n lọ kọjá ìyẹn tó yẹ kó lù ẹ̀ tó lù ẹ̀ lára bó lù ẹ̀ jẹ ta lójú ọmọ tí wọ́n nìyẹn tó bá kà wọn àtọkọ má lù mọ́ nílùú yẹn kọ́ o. ọlọ́run yọ kó bá dúró kó ọkọ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ mọ̀ pé ọkọ yẹn náà inú abalẹ̀ a rí pé àwọn bàbá ìyàwó òun ìyá ìyàwó òun wọn lẹ́yìn ọmọ wọn tó ń tó dẹ̀ jáde rọra kàn ni tó rán sí bí ọmọ bí àwọn àná máa

ṣàdéhùn fún ẹ pé wàá gbà pé kì í ṣànà ló ní. kọ́lá náà ní kàdé yìí. ipò bàbá lè ní máa dúró fún ẹ máa tọ́jú ẹ tọ́lọ̀ ń bá kẹ́ ẹ tó ní lọ́wọ́ tó tó ṣẹ́kù kò sí tó burú kéèyàn kọ́lé kéèyàn ra mọ́tò fọ́kọ ọmọ èèyàn kò sí tó burú bẹ̀ nínú dáadáa ni kò bá wáṣẹ́ kò empower kò assist financially pàápàá jùlọ kọ́ mẹ́wàá rújọ pé nǹkan rí bá kan lẹ́jẹ́ mẹ́ta yìí kó dé máa lọ ṣàdúrà kó dẹ̀ rọra pé ọkọ ọmọ ẹ ní kọ̀rọ̀ lórí fóònù báwo ni ó ti ṣàlàyé pé nǹkan rí bá kan láti sẹ́ndì àkáǹtì náà bẹ́ẹ̀ má jẹ́ kó mọ̀ ọ́n má jẹ́ kó mọ̀ ọ́n torí tó bá tún mọ̀ tọ́rọ̀ bá ṣe dẹ́rọ̀ ìgbà tó kẹ́ńjú òní dájú mi kọ́nà fún ẹ lówó ni ìwọ ní sáǹsì ah! wọ́n lò fẹ́ fẹ́ mọ́ sí náà wọ́n mọ́sínákọ̀ mọ́sálẹ̀jà náà ni torí pákùnrin ní ìwà ọkùnrin yẹ̀bùyẹ̀bù ni gbogbo àṣírí ẹ̀ pátá lónìí níma ìjọ́ tó náà bá wá gbẹ̀gbẹ̀sẹ̀ kan báyìí yá bá kó fún ìwọ bàtà tó ṣe ń wọ ìbàdá mi lọ́kùn ẹ̀bà tó dé láti rí bàtà tí tọ́lá mi rí ṣíà tó wà ní sàtúrù mi ọkùn mi tán lọ sí UK jò ní ìgbà tí wọ́n fẹ́ travel tó ń kó àwọn ẹ̀rọ ilé wọn tán fún àwọn èèyàn àwọn kọ́nà ní káwà kó ní káì ọkùnrin yẹ̀bùyẹ̀bù má yà pé wọ́n ló fẹ́ kó yá ẹ̀ fọ́pọ́n ya bí ìbà tó fẹ́ bọ́ rẹ̀ kan yá ẹ̀ tó rà padà bí bú ẹ̀ ìwọ fọ́pọ́n ya bí ìbà tó fẹ́ bọ́ rẹ̀ kan yá ìwọ ìlú tẹ̀bí nídi ìfàdí ní gan nǹkan rí bákan bọ̀tì èmi ti mo ti mo ti lówó mi fún àwọn pọ́jẹ́tì kan ṣó lè rí iye báyìí yá ọmọ ìyá yẹn lè má tàṣírẹ̀ òkùnkùn parọ́ táwọn rí yà lólò àbí òsàtà tó wá sí ọmọ ìyá ẹni di owó táwọn mọ̀ máa kọjá tí ó lè rí ṣe báyìí ya èlò náà ní ṣọ́mà ti dídá padà ah, ọmọ ìyá tọ́kọ̀ mi balẹ̀ sí wọ́láì kò ní jàǹbá ẹ̀ onúdẹ̀kẹ́ èlò náà máa ní ìwọ́dẹ̀ mọ̀ pé ìyàwó ẹni lọ́wọ́ ó wọ́n fẹ́ ya direct tó bá ti sọ́dẹ̀ tó ti mọ́ rò obìnrin tó jẹ́ ọ fọpọlọ ya fifty thousand lọ́wọ́ ẹ̀ tó bá yẹ kó fífi eh, eh, five hundred ní nòdì ni àfi kó padà lọ tako lọ sọ́dí one thousand nígbà tó bá fẹ́ máa fún lówó nínú ẹ̀ torí tó bá ti múlẹ̀ pa owó tí mo yá náà rí ẹ̀yìn náà. Fàbẹ̀kídù ní ìṣà àlọ́rìnà pọ̀lì sí. Tápọ̀dà Ah, ajára ẹ̀ tó bá fara balẹ̀ ọ̀. Sàtẹ́júdù ni ìṣà àwọ̀mìnà sọ́ọ̀lì ṣí. Àdéhùn lẹ́lẹ́ láàárín àwọn méjèèjì. Kọ́lá bí ìzàlìkà bí ní ìwà bí ìnaka àyàmá àjàlé ní kọ̀tọ̀ ìtúfàlà àríwá náà àlàyé. Alábìmúsá náà wá sọ sí ẹ̀. Zàlìkà bí ní ìwà bí ìnaka. Ó ní sọ we still respect that. Ẹ ṣe gan-an. Dáàlì kàbí ni wà bẹ́ẹ̀ náà ká. Mo rí lè appreciate ibẹ̀ ṣe accommodate mi àti gbogbo dáadáa tẹ́ ṣe. Ṣẹ́rí ìtẹ́ sọ yìí náà. Bẹ́ẹ̀ni wà bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe ti sọ yọ ọlọ́run ọba nìkan ló tún wa. Ó ti wà láàárín ìgbà tí. Àìsàbẹ̀l ajalẹ̀ níkọ̀tọ̀ yìí. Ànábì Musa gbà bẹ́ẹ̀. Àlè sọ́lá tó sọ́ra. Ó dẹ̀ fi ibi tá a sọ sí èmi náà ti gbà bẹ́ẹ̀ kò sí àyọkúrò kò sáfi kan. Ọwá ní ṣẹwárí gbogbo ìgbà tí máa lò pẹ̀lú yín o. Jamal ajalẹ́yìn ni kọ̀dọ̀ ètò Jamal ajalẹ́yìn ni kọ̀dọ̀ ètò kí ló dé tó fi sọ pé ajalẹ́yìn ni. Bàbá ní àìjẹ́jì ni. Bóyá ọdún mẹ́jọ ni mo lò ní o. Àbọ̀dún mẹ́wàá ni mo lò ní o. Ayá mẹ́lá ajalẹ́yìn. Kò kò kó bá rẹ̀ ah, mẹ́wàá lè máa mú kò sọ pé ìwà ń wára tó máa sábà mú ẹlòmíì ìwà ń wára tó bá tẹ́ nǹkan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ eré rárá ní tí ó rẹ̀ ní kádùgbà tó wá dáadé méjì tán ó rọra gáàsẹ̀ tó lè mẹ́ta gbàtọ́lẹ̀yà ó súnmọ́ tó rí tó tí gbogbo tó sì fẹ́ jìra ní àbíká ọmọ o ọgbọ́n ni o ṣorí bọ́ọ̀sì ẹ̀yẹn mi àti ti lò nílá máa kó wá ti pa ti ní ẹjá máa ṣe

ọwọ́ tó ń gan ọ̀lẹ́bí jẹun afún ẹlójú ọ̀nà kò tó bèèrè ilé ó ti fi ránṣẹ́ kò tó sílẹ̀ ó ti pé wá kò tó sọ̀tọ̀ ó ti ní kò wá pàdé omi báyìí ó ti fún ẹ kò sí náà nínú ọ̀rọ̀ rẹ̀ ìwọ délé tán ikú abọ́mú ẹ láìsí kàtà ṣùgbọ́n kùnú tó ń bá ti jẹ́ kó mọ̀ lọ́nà pé ọ̀sẹ̀ yìí rí bákan wàá ṣe sùúrù fún mi so jẹ́ kí n ká owó iṣẹ́ tí mo ṣe ṣe ìgbà tí wọ́n three thousand tó dirí one five ni màá ṣe fún ẹ ṣì lọ fi yẹn ṣe bọ́tọ́ fẹ́ ṣe létà ó ti ń jẹ́ kó mọ bó ṣe rí ṣùgbọ́n ọdún lọ́nà ọkùnrin ní àtúmọ̀ ayá owó lọ́wọ́ rẹ̀ ṣẹ́tù ní àtúmọ̀ ayá mọ́tò àti àwọn tòrò tí àwọn àbúrò ìyàwó ní ọ̀dọ̀bọ̀dámi eh, ìyàwó ọ̀dọ́kọ àti ìyàwó máa ṣe dọ́gán ọkà àti ìrìn síjẹ́ ṣùgbọ́n tó ní láti tó wá ní ń ta àrárá ah, wọn lówó lọ́gọ̀ ẹ̀rọ rí wọn ni pákéjì àwọn brothers kẹ̀rẹ̀ rí gbà mí ẹ̀rọ kí wọ́n tó tán wọ́n ṣùgbọ́n gbogbo ohun tó wọ̀ ó lè wọ́ ti 50,000 iṣẹ́ inú aṣọ àtàṣẹ ara sa bàtà aha ẹ̀ẹ́kùwò ká aha owó tí ẹgbẹ́ lọ fi sí táìtì olófin ẹ̀ráṣọ́ sọ́rùn níjọ́ tí ìyàwó bá máa mọ̀ pé àṣọ́kọ̀ ohun ẹ̀tẹ́ kò tẹ̀ sí ìka kò àti kò tiẹ̀ kárì wọ́n nígbà tó bá dídé tó wọ́n bẹ̀ yọ tó wá ní pé wàá lọ́ra pa látó ọ̀rẹ́ ni o ṣó tẹ̀ náà tẹ̀kọ́ pé ká má máa jẹ atajúdẹ ẹjẹ́ mẹ́ta yìí dá ṣe lójú kan. àìmọye ọkùnrin ní ìwọ̀n wá ìwọ̀n ṣe. àlàlà níta bẹ́ẹ̀ ni iná ká yá mẹ́lẹ̀ àjẹlẹ̀ ìní kọ́tọ́ ìtùfọ́lá àwọ̀dẹ̀wà náà àlàyé wà wà wà láàmà. وكيل عربي ní sórí ètò wa wà ń bẹ̀ báyìí ni pé. ayamala jọlẹ̀ Ìtí mo bá lò nínú méjèèjì. Ọba ètò bàlá àrùn wa náà láyé. Bóyá ọdún mẹ́jọ ni mo lò ní o, bóyá ọdún mẹ́wàá ní o, káti ẹ̀tara ká máa bá Àwọn bàbá ní bá kú, máa bá náà, mi tí ì sọ kankan ní méjèèjì. ṣùgbọ́n tó dájú ọdún mẹ́jọ tó ṣe ṣàdéhùn kò sọ pé à mo lè má lè lọ́dún mẹ́jọ yẹn ó ti gbà yẹn ṣùgbọ́n wá lè jọ́dún mẹ́jọ ní ọ ó dẹ̀ lè jọ́dún mẹ́wàá ìtọ́lọ̀ bá ní kí ló ní méjèèjì lẹ́yìn ṣẹ́rẹ̀ yìí jẹ́ ní eré yẹn ẹ̀dẹ̀ tó fi hàn mí pẹ́ ní eré

ó wá fi dákẹ́ lórí ọ̀rọ̀ obìnrin tó túmọ̀ sí pọ̀tí pẹ̀lú yẹn náà lábẹ́ gbólóhùn tó sọ pé gbogbo ń tá sọ yìí náà bó ṣe rí nìyẹn kání bá ní ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀bẹ̀ náà ni sọ pé ṣùgbọ́n tó lóbìnrin dé yìí ẹ̀yọ́ kò obìnrin ó tún gba appointment ó tún fún ní kẹ́ẹ̀ ẹlẹ́mí a ní ilé àná ló máa máa lọ ṣiṣẹ́ ní kọ́mpìnì bàbá ìyàwó àà ó ti ríṣẹ́ tó tẹ̀ fún àní bàbá ìyàwó ẹ jẹ́ ṣe ó dẹ̀ ní kò wá ṣe bá níjà nínú kan nínú ilé iṣẹ́ òun ṣé kò fi sáré kó nǹkan jọ ibi tẹ́ ti lè pín kàrí ní kó ló fẹ́ fẹ́ yàwó kejì kí bàbá ìyàwó ẹ yarí pé wá olú òmùgbọ̀n gómìnà mọ̀ ẹ̀mplọ́yẹ̀ ò lè wọ́n á ṣiṣẹ́ ń bòjú ẹ̀ bá ní iṣẹ́ ti tán àmì ah, mi lè ṣe jìnnà òun fẹ́ tí mo tún fẹ́ ṣe yẹn hẹ́n lẹ́bàá ní tùbí ìlú tí ah, rọra dá lè ṣe bàbá ìyàwó o torí ẹ̀ bàbá máa ṣe dáadáa sí ọkọ ọmọ rẹ̀ kó ba lè jọmọ kàn kí tí wọ́n bá ti wá kíyèsí àná bẹ́ẹ̀ tó kọ̀ ṣùdáde náà fún lówó lọ́fẹ̀ẹ́ ní kí ṣe fún mọ̀ ṣiṣẹ́ lọ́ndà wọn ilé òun burú èmi náà lè gbàgbúrò dáadé ṣiṣẹ́ lọ́la ètò ọlọ́run ní ìyẹn nínú ayé mo lè gba ẹ̀kọ́ tó wà níyàrá padà èmi náà lè gbàgbúrò padà pa àwọn ṣiṣẹ́ lọ́la bọ́lá ń ṣiṣẹ́ ayé nìyẹn ọmọ bóyá lágbọn dájú pé òní máa padà fi sí mánéjà ní iléeṣẹ́ mi tí mò ń tí mò ń plan pé mo fẹ́ kọ́ sí sáàdà ajá yẹn. Ah, ọlọ́run ló láyé àwa kọ̀. ọkùnrin tó náà bá wọn ọ̀rọ̀ gbọ́ òní tẹ́kẹ̀ òní jà o èsì ọ̀rọ̀ kan tẹ́ gbígbà nǹkan gbì kíyàn kan gbọ́kàn bá gbẹ́lẹ̀ dákẹ́ fún mámì sínú fẹ́ sọ lórí ẹ̀ mọ́ ọkùnrin gbọ́dọ̀ ní lẹ́nu ma wíwá ọkùnrin dẹ́gbọ̀ ọ̀lẹ́ obìnrin ìjà ní ariwo ní orí ẹni kí ní kan ló ń ṣe ẹ̀ nǹkan ló ń ṣe wọn náà àwọn apàrọ̀ lọ́bìnrin lórí o ọjọ́ òsì ẹ̀gbọ́n òbúkọ lọ́wọ́ náà ó wá bí wúrẹ́ alábì musa ní ìtẹ́ sọ yí bá ṣe sọ yà ti bàtẹ́ kò sẹ́ni tá fẹ́ ní kó bá wa sáyìn kó ń jẹ́ wíjẹ́ ní ìdílé àárín ìrìn àti ṣùgbọ́n ọlọ́run ọba lórí ń ta sọ yìí ọmọ bá ti tó lẹ́ni tí ó lè tó lẹ́lẹ́rí fún wa tó tó lólùgbà wá kalẹ̀ tó tó lólùtọ́ wa sọ́nà tó tó lólùbà wa darí ká má kábàámà lórí ta àjọ sọ torípà wà rú àsọ ni o àmà túbọ̀ tán ta dáwọ́lé yìí o ṣùgbọ́n kọlọ́njá gúnlẹ̀ dáadáa ibi tí wọ́n jọ sọ́sìrì ibi tí wọ́n bá dé rèé tánà bí Musa fi gbéra lẹ́yìn ìgbà tó parí ó mú ìyàwó ó kẹrù ó kẹrù lẹ́yìn ìgbà tó padà àsìkò tó lò wọ́n fẹ́ má àsìkò tó lò àbí à ń bọ̀ mbẹ́. anábì musa gbéra ó bẹ̀rẹ̀ sí lọ ó wà lórí ìrìnàjò náà. falamma qada musa al-ajala wa sara bi ahlihi anasa min janibi quri nara. àsìkò wa ti tó tàṣe iná tó ní àárọ̀ yìí àtẹ̀síwájú ní ọ̀la. ìtafẹ́ tẹ̀síwájú ní anábì Musa alayhi salatu wa bó ṣe kúrò pẹ̀lú ara alé rẹ̀ tọ̀ ìtàṣe iná tó àtúnlé wa fẹ́ ọmọ sílé bàbá rẹ̀ káti máa bá aṣọ kọ́ńbẹ̀ káti máa aṣọ kọ́ńbẹ̀ ká máa tún bímọ ṣe gbogbo ẹ̀ ní ààyè yìí tí a tún gbéra lọ lù mí lọ tẹ̀lé síbẹ̀ ìkẹ́ ti kí ọlọ́run ti ṣàánú wa. orí ìrìnàjò yìí nàánú Musa ti bẹ̀rẹ̀ ìrìnàjò tánú Musa bẹ̀rẹ̀ rí ti náà bí ọlọ́run bá rẹ̀ hàn alẹ́ fara ibi yìí láti máa wá bẹ̀rẹ̀ àlàyé ń tà ń pè lọ́pàá báwo ló ṣe bẹ̀rẹ̀ báwo ló ṣe gbogbo àlàyé ilẹ̀kùnrẹ́rẹ́ alukurani ọlọ́wọ́n ọba ó ṣàlàyé rẹ̀ fún wa ó nà láti máa bẹ̀rẹ̀ ó ṣàlàyé fún wa náà láti ọ̀la lọ. à ń kẹ́kọ̀ọ́ látara ń tàn sọ yìí kí ṣe bá kan tó tàn àárín tákìtì ààrẹ ẹ̀ka máa rẹ̀ ní dàrí tákìtì rárá o ìtàn tó mú ẹ̀kọ́ dání tó mú ọgbọ́n tó mú òye dání. ẹ̀rí nìsín ẹ̀rí kó gbọ́ àwọn táwọn kọ́lẹ́kọ́lẹ́ ó tó fẹ́ni tí kò bá rìn tírèdì tẹ́lẹ̀ kó jẹ́ kí òun tírèdì kọ́lọ̀ǹkó ba lè kọ́mpẹ́sẹ̀tì òun pápá jùlọ àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ó tó ó dẹ̀ tó ní ìdùnnú àti kọ̀kànbalẹ̀ fọ́kùnrin tó wọ́n rìn tírèdì tẹ́lẹ̀ àtòbìnrin tó náà rìn tírèdì tẹ́lẹ̀ tí ìrìn rẹ̀ wọ́ kó ba lè múra sí rìn tó ń rìn torí pé èèyàn ní ìrìn lójú ọ̀nà tó tọ́ kó má padà wá dúnú nígbẹ̀yìn èèyàn dẹ̀ ní ìrìn lójú ọ̀nà tí ò tọ́ kó dẹ̀ máa rò pé òun iṣẹ́ òun jẹ lọ òun jẹ lọ òun jẹ lọ kí rẹ̀ níbẹ̀ má padà wá sunkún nígbẹ̀yìn ó lè sunkún yẹn síta ó dẹ̀ lè sún sínú ṣùgbọ́n pé yàn á ṣe ohun tí ò tọ́ àwa jẹ lọ rárá o àbí yàn máa ṣe ohun tó tọ́ kò wá ní padà wá gbẹ̀san rárá sílátara jí ìyà ń bẹ̀ wá ẹjá rìn lọ́nà tó tọ́ kájìnà tún tí ò dáa ìbí ọlọ́run bá kójọ kó túbọ̀ ṣàlékún àwọn ìmọ̀nà fún wa wa ní tó fẹsẹ̀ nílẹ̀ kójọ kó jẹ́ kí ìgbésẹ̀ ayé wa rọrùn fẹ́ni kankan wa wọ́n tọ́lọ́run bá ti kẹ́ nínú wa táti jẹ àti mọ̀ àti náà ti lò tó ti bọ́ sí rọrùn fún ìbí ọlọ́run fún wa fún ní láyé láti gbà kọ̀nà kó má dẹ̀ fi ṣàdánwò kó má fi gbà náà ṣàdánwò kó túbọ̀ ṣàlékún rẹ̀ fún kálukú bẹ̀rẹ̀ lọ fún gbogbo ẹni tó ṣe nǹkan ọ̀rọ̀ gbọ́ ṣe tiraka náà ni tiraka náà ni gbogbo jọra wọn ọlọ́njọ́ owó rẹ̀ rú ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́njọ́ yẹ kó tó kó ṣẹ́kù fún tába ti ń gbọ́ wá sí ká máa jì tó tó jẹ́ sí pé ó bá kàn wá ń bẹ̀ ká máa jì mú káàdì máa lọ ṣàtúnṣe olóríire èèyàn lẹ́nu tó gbọ́ wá sí ibi tó kàn án tó bá tó jẹ́ tiẹ̀ tó dẹ̀ lọ ṣàtúnṣe ẹ̀ olóríire nìyẹn o báwọn ẹni rí tàná ṣe rí nìyẹn o alákọ̀ọ́rí èèyàn tó jó lórí ibú ọlọ́run ní ṣọ́ọ́lé lórí ibú ó lẹ́ni tó gbọ́ wá sí ibi tó kàn tó bá tó dẹ̀ lọ ń bínú táwọn tí wọ́n sọ èmi ni wọ́n ń bá bí o èmi náà ń sọ̀rọ̀ sí yẹn o èmi náà fi ń ṣe wá sí yẹn o dẹ̀ pé wá sí kẹ̀dẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tẹni tó ń sọ náà bá ń rò fún òfin sọ̀rọ̀ sẹ́nìkan ó ń sọ̀rọ̀ sára tiẹ̀ náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tí a bá ti jù lè yá jù mí lẹ́ngbà mí àdàbí wà tí yàn bẹ́ẹ̀ nìkan lè mí tí ẹ pé yàn àti ẹ̀yìn ọjọ́ sùn lálẹ́ ọ̀nà mọ́lítà àárọ̀ yìí èèyàn ṣe wà sí ní gbà mẹ́lò àrùkọ àṣẹ mọ́mú náà ju sí conversation àti ọmọ yẹn ni láì dẹ̀ rí conversation wà tẹ́nì kankan wà sí kan yá gbábẹ́ ni

àbẹ̀lẹ̀ ọ̀bá kójọ kó má ṣe sẹ́nu wa ẹjẹ́ afẹ́ra wa síbi tá a kù bí o ká mójútó kọ̀rọ̀ wa o bá a ṣe ń mójútó gbangba wa tá a fi ń jẹ́ káwọn yẹn máa rí wa ní ìrẹ́ ní rí kọ̀rọ̀ wa náà pàtàkì kọ̀rọ̀ wa ó pàtàkì o ibi tí yàn ti rí wa ká máa rántí lójoojúmọ́ kọ́lọ́n bá ń rí wa ń bẹ̀ o subhanaka allahumma wa